ó dá ọmọ kan ṣu tó ṣẹ́kù ní ọmọ tí wọ́n bí rẹ̀. ẹ dákun ìgbẹ́rọ̀ gọgọgọ wa ń kọ́. bàbá ìgbẹ́rọ̀ mẹ́ńbẹ́ o kódà ọwọ́ wọn gan bò ní nígbà tí wọ́n rí pé àwọn arábí wọ́n ti ṣe jàǹbá fún wọn àmọ́ wọn ò rí gbẹ̀rọ̀ gbé o bàbá ìgbẹ́rọ̀ mẹ́ńbẹ́. rábìnrin má bínú ṣe ìgbẹ́rọ̀ bẹ́ńbẹ́. bẹ́ẹ̀ ni bàbá ó bẹ́ńbẹ́. ó kódà ọkọ̀ ọmọkùnrin tó kù rẹ̀ ó bá ọmọ wọn ló ti bọ́ gún lọ ilé ìgbìmọ̀ rẹ̀ ṣe ọkọ̀ mi ti bàjẹ́. ẹyẹ ọmọ mi. yóò dáa fún yín ẹ ní ṣubú dànù ayé tí yín náà sì ní bàjẹ́ ẹ wò mí dáadáa sẹ́rí ẹ̀yẹn ọmọ wa relé. ẹ dákun ẹ bàbá wa pé kábíyèsí bóde kí wọ́n lè fojú gan ní àfidí nǹkan tó ṣẹlẹ̀ yìí. Ah, ah. kábíyèsí ò lè bóde báyìí kábíyèsí ò fojú gbọdọ̀ fojú gan ni wọn ìṣùgbọ́n ẹ ti rí èmi ọ̀tún lórí ìdúró ẹ wo gbogbo rẹ ti níyànjú. ṣé o mọ̀ pé kábíyèsí ló fojú kòkò ẹ máa wá relé. ẹ wọ bá kíyèsí ẹ mú ọmọ òkú ẹyin kẹ bàbá wa pàrọwà fún àwa náà ń bọ̀ wá yọjú sí i ṣe gbọ́ ẹ máa relé ẹ ṣe o ẹ ṣeun ẹyin ẹyin ọ̀pẹ̀ra yín tó kù ẹ máa relé ṣe gbọ́. àdìgún owó lẹ́nu. ìmọ̀ yóò kíre kójúmọ́ yìí. gbogbo ara gbogbo ẹ̀. ẹgbẹ́ òní ẹgbẹ́ òní ẹgbẹ́ òní. baálé mi níbo lẹ tún lọ lóòrọ̀ ìgbà. ó ṣe jẹ́ gbogbo ìgbà yẹn máa ń lo òde ẹ̀ mu. irú kele ìgbàgbé wa yìí bàbá mi ìbílẹ̀ wa ìyá mi èmi tí wọ́n dà bílẹ̀ wa. ẹ mọ̀. Ah! ṣàlùbàṣù máa rí kí náà ló sí gbọ́lẹ̀ ló ṣe gbẹ̀gẹ̀rẹ̀ ló tún pẹ́lú pẹ́lú pẹ́lú kéèlé yìí kéèlé yìí ó wà lábẹ́ bàtàlá ó wà fún máa rẹ̀ rẹ̀ báyìí ìgbà òun wà ìgbà tí wọn náà pè wáyé ó wà nígbà jíjí. bá dé mi bò láṣẹ ṣe wáyé. ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ wàhálà ti rẹ̀ bàbá o. wọ́n dàkúnjà kakókó lórí ilé kí bàbá olè mọ iye kẹ́kẹ́ tó gbélé dúró. Ah! èmọ̀ ni o gbàgede la ti gbọ́ yìí bàbá o igbá kan ló sọ̀kalẹ̀ sí gbàgede o. bẹ́ẹ̀ ni bàbá igbá funfun kẹnẹwẹ́ ló sọ̀kalẹ̀ sí gbàgede kódà mo fojú ara mi méjèèjì rí igbá. bẹ́ẹ̀ ni bàbá. ṣé kò ṣe pé ìmọ̀ ló wá wọnú ìlú wa ìbàdí. èèmọ̀ bíi ti bò ó ní pé gbá wọnú ìwọ̀n sọ̀rọ̀ bẹ́ẹ̀. ìmọ̀ wọnú ìbọ̀kọ́ lélẹ̀ yóò gbá ni. ìgbà funfun náà ni. ọ̀rẹ́

tí í ṣọmọ olókun ṣẹ̀ní adé déwàfọkùn tí í ṣọmọ olúradà déwàfúndẹgbódòrèkì tí í ṣọmọ olúkọpá wọn ṣe bá fẹni ni tí í ṣọmọ ọkẹyìn wọn léńjẹ léńjẹ wọn ń wọkọ ọmọràn yàn ajé wọlé wá o okùn ń bọ̀ àti wọlé idẹ kò tún jìn balẹ̀ ọkọ ìyálòdì ní bá ní sùúrù ní bá mọ́. yóò pọ̀ ní ìwà ìwà Ọ̀rúnmìlà ní ìgbàlejò òun bá dé ẹ̀rù ká kẹ́ni ká sì bí ire ó pọ̀ ní ìwà ọkàn wa ló sì balẹ̀ má ti bínú. àtẹ̀fín ní yóò dáa fún ọ Ọ̀rúnmìlà ó gbé ọ́. obìnrin ni ọmọdé ni àgbà ni ṣé aláwo bíi tiẹ̀ ní àbí jagunjagun kásẹ̀ yẹn lé ní ìgbà wo gan la wá tó fẹ́ ní sùúrù dá ká tó rá láwo rẹ tí ó wàá gbére wá bá wa nínú òní tí gbogbo òkú fi tùbà tí ó fi tùsẹ̀. èyí bóyá ọkùnrin ni bóyá obìnrin ni ọjọ́ tí ó dé alẹ́ ni òwúrọ̀ ni àbọ̀sán ni ọjọ́ ni ìgbà àkókò oṣù ọdún ń ọmọ yẹn àmọ́ ifá ní àlejò kan yọ wọ̀ ní wa. bọ́rọ̀ bá ti di bẹ́ẹ̀ ẹnu ká máa képe lẹ́dùn àná. ẹ̀yin awo ìrètí pípẹ́ mọ́ sọ̀kan lámòdì ni kérédù ọ̀sán ni wọn kó jàlejò ìlú tètè dé nítorí ìnira ipò ah. ó ifá wọn ní ó dèbè òdò bíi ìgbẹ́ báyìí nìlú rí. bẹ́ẹ̀ ah, ọkọ mi ò balẹ̀ lójú mi ò sí dùn. Ah, ọmọ dà ọmọ wa dà. ẹja fún olè lẹ́jọ́ àtọ́ kàkà fún olè má lọ. ẹyẹ mọ ẹ mọ bọ ẹ mọ bọ ajẹrè ògúngbò onísọ̀bòjì ah, ọ̀wẹ̀rẹ̀ wẹ́rẹ́ njórí eku ọ̀wẹ̀rẹ̀ wẹ́rẹ̀ njórí ẹja ọ̀wẹ̀rẹ̀ njomi lólóògbìn awo ajé wọn dábàjẹ́ iṣan ọmọ olókun ṣẹ̀ní adé dákòkùn tí sọmọ olúradà dá fún bẹ gbódòrìgì tí sọmọ olúkọpá wọn ṣe bá fẹ́ nini tí sọmọ ọ̀kẹ́yìn wọn léńje léńje wọn ń wọkọ̀ ọ̀mọ̀ràn yàn ajé wọlé wá o. ó púpọ̀ àti wọlé idẹ kò tún jì. bàbá gbé o. bàbá gbé o. igbá èrò tó wọ̀ lu wa òun ló jẹ́ kí ìlú wa máa dùn. èmi náà ń wò bẹ́ẹ̀ èmi tó jẹ́ pé wọ́n jẹun lásán láì ní fẹ́ràn jẹ wọ́ọ̀dẹ tí ń jẹjọ àgbódò tí ń jẹ gbogbo ẹ̀ mọ́ra wọn báyìí. Ah, àsìkò yìí ni wọ́n tọ́jú rẹ jù. ẹ̀yin baálé baálé tọ́jú ni àsìkò yìí náà lẹ́gbàá pé mi náà. ó ti wá gbàgbé baálé ọ̀sẹ̀ rẹ̀ ni. nkan tó rọrẹ mo fi sú mi ni wọn o gbàtọ́ bá ní ajáde ọmọ wọlé lọ́mọ jáde ọmọ jáde ọmọ wọlé àfi bí ilẹ̀ kejì sọ́wọ́ sọ́ọ̀ sí èmi kan jáde jàre. ọfẹ ṣetán ṣetán ọmọ yìí bí odó ń bẹ òní. ẹ dákun mi. kò yẹ kẹ́ máa bínú báyìí bá ti múra. àbẹ́ ẹ̀ mọ́wọ́ rẹ yín mélòó ti gbowó nítorí mi tẹ̀ jẹ́ gbogbo ẹ̀ máa ń mọgbọ́ torí ẹ̀wà mi màá ní ẹ̀. wọ́n tọ́ ọ ni wọ́n tọ́ ọ ni. ọwọ́ wà torí ẹ̀wà ọwọ́ àbáyé mi jẹ́ ọkọ̀ ìyẹ̀wà àbáyé mi jẹ́. sẹ́mi jayé owó ọ̀sán kálíbi tá a lọ. ẹ̀dá kù sẹ́mi sẹ́mi mo wá ní káyékáyé dúdú nínú bíyà àti bàbá ṣe bíyà ni. ẹ sáà pé mo lẹ́wà kì í lọ ó yẹ ẹ̀gbọ́n mi ẹja máa lọ. ọkọ̀ kò lọ́wọ́ rẹ̀. báyẹ̀ mi kò sí bẹ́ẹ̀ ni baálé mi kódà àjọyàn ni kò sí pé mo lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi kan lọ mẹ́mu kò sáyè ń wo torí baálé mi ọjà ta ni ó tó lò mẹ́ta gàrí sísè ń bẹ́lẹ̀ kò tó dá kan báwo la ṣe ṣe àti káyọ̀ gàrí ni o. kódà tó bá jẹ́ pé ìròyìn fa àwọn àjọ. ẹ ṣe baálé mi. baálé mi baálé mi bọ́ lọ́wọ́ èyí baálé mi èmi ò rí rí ìmúlọ́wọ́ baálé mi. ẹ̀yin dà ń mọ̀lẹ́ wa bàdé mi dà bàdé mi bàdé mi. dẹ́ẹ̀dẹ́. kábíyèsí kò sẹ́ni tó dà wọ́n dé mọ́ báyìí o gbogbo ara pátápátá báyìí ni wọ́n sì ń mú tó kábíyèsí kódà tí ò bá sí wípé ìdílé wa náà ti ń jẹ ẹyin ọ̀tún ni kábíyèsí èmi gan ti fìlú lẹ̀ ó sú mi kábíyèsí ó sú mi. ó tojú sún ọbẹ̀ ìbò ìwọ nìkan ló ń bẹ nílùú yìí àbí ìwọ nìkan ó rí pé òun gbòòlù lọ́rọ̀ ìsú mi àtàwọn olóyè pàápàá ṣé wò sí ìlú gbà tó sọ tí gbogbo èèyàn kú ni ó dẹ̀ ló tojú sún ọ ìyá rẹ̀ tó lè lẹ́kún mọ̀mọ́ jẹ má fi nù mí o mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé gbogbo tí ń ṣẹlẹ̀ ń lùwú yìí kò dùn mímí náà nú bẹ́ẹ̀ ni adìyẹ mi ń làágùn irú mi ò jẹ́ mọ́ bẹ́ẹ̀ àwọn àgbà sì ní gíta gbé lápá tẹ̀yìn lójú tẹ̀yìn lójú o mo ti bá sí àmọ́ ní báyìí ìjọ àjọjọ́ ni ẹ má wàá sọ jíjọ́ mi nìkan àjọ mójútó ti ń bẹ́ńlẹ̀ yìí kábíyèsí olúwa mi tí a tẹ́ ẹ̀ bá ní ẹ̀ ní bu ọ̀rọ̀ mi kù tí ẹ̀ bá ní pé ọ̀rọ̀ mi ní òmùgọ̀ tí mi lè ṣe àyọjú ràn bàbá ẹ jẹ́ ká ránṣẹ́ ká pe adífálà kó wá bá wa tọ̀mọ́lẹ̀sí ní ọ̀rọ̀ yìí. kílẹ̀ ń ṣe níkọ̀rọ̀ tójú olódùmarè rí èmi là ń ṣe níkọ̀rọ̀ tójú olódùmarè tó jẹ́ mi ìwọ́lọ́mọ ògún jẹ́mi ìwọ lọ́mọ èṣù ọ̀daràn ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ifá ní òyọ̀jú rẹ̀ síta ọ̀rọ̀ ìkọ̀kọ̀ kábíyèsí aláṣèkejì òrìṣà ẹ̀yin ìlú mòye ifá yìí sọ̀rọ̀ ifá ní tàbá rí tàgé ìyàwó òun. ẹ dákun igbá ẹ̀rọ gangan mo ló wà kábíyèsí. àwọn òṣèlú ifá jánà ó ká má fẹ́ kọ́ tán náà fúra lótìtọ́ àti lódodo ìgbẹ́ ẹ̀rọ sínú ìlú ìmọ̀ kábíyèsí aláṣẹ kejì òrìṣà ẹ̀yin ìlú mòye ṣe rí ayé ló dirú tà lọ́jà fáyé ayé délé ta ayé firú dé ta fún ayé jẹ ayé ní dè ayé ní tu o kò sí bẹ́ẹ̀ gógó ṣe pẹ́ńta tó láyé ìgbàlẹ̀ ni ó padà fàbọ̀ sí bá a bá ń ju abẹ̀bẹ̀ sókè gbàgbà di pẹlẹbẹ ní màfilélẹ̀ kábíyèsí hmm? tá a bá rí ìgbẹ́ ẹ̀rọ nínú ìlú yìí ó ń burú kúkú ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí í dálura wọn. ìdárọ̀. bẹ́ẹ̀. dákun àwọn kí lohun ẹbọ èmi lohun òtútù. <laughs> ẹ kábíyèsí tí bá ní kẹ́ ló lè mú nǹkan kan wá ẹ mọ̀ pààrọ̀ fún yín ọ̀sọ́nà àbáyọ àfi kárí gbẹ́rọ̀ kí ló ìlú tuba kó lè túṣẹ láì rí gbẹ́rọ̀ àbíyèsí ìlú ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wàhálà ni o àbọ̀rún àbọ̀yì. kábíyèsí o ǹjẹ́ àtúndí ránṣẹ́ sí balógun báyìí. àwo ọ̀hún fi wálẹ̀ lọ ni. Hmm, wọ́n ní kọ̀ọ̀kọ̀ tó tó kọ̀ọ̀kọ̀ báyìí níjọba lè odò. ẹ wo kábíyèsí balógun ló lè ṣe. ká pè balógun. bẹ́ẹ̀ ni ní tó bá ti yá kàkì tó pẹ́ mú ẹ ẹ ní kò sí. kábíyèsí olúwa mi. ìwọ náà lọ́rùn yẹn ọ wà gbéra ilé balógun ni mo ní kó fojú kàn mí láàfin ní wàrà síta. kábíyèsí o. eré mi láwọ òde ọwọ. àkàmọ́ra láwọ olódùmarè. wọ́n bí mi lè ọ̀rọ̀ mi ò lè ṣe jù ẹ̀. ẹ ti sẹ́yìn èpè kì í jani lẹ́ẹ̀mejì níjọ́ bá ta wọ́nrán ni wọ́nrán tó kó wá níjọ́ akèrègbè bá mu tiẹ̀ ìjọ náà kọ́ ni ìdàtẹ̀nu ẹ̀rẹ̀ ìwọ̀n ara ò ìta fọ̀ràn ilé mi ìyẹn kakún kó lé èyí ti ṣe iṣẹ́ wo náà ló ń bọ̀ níbo ni iṣẹ́ náà ti wáyé mo fẹ́ rí. ẹ̀yin jogbo ẹ̀yin ni ìṣòro rẹ mi pàdé. ìṣúná lọ́gbọ́n láti ẹsìn jẹun lójú ọlọ́gbọ́n mi ní pápá gbè ní ẹ̀jẹ̀ lé ọ̀pá àrùn tẹ́rẹsẹ̀ funfun létí yẹmi tu èèlà funfun bò kẹlẹ̀. ọlọ́gbọ́n ayélẹ́kùn ní ọ̀gbọ̀gbọ̀ ọ̀gbọ̀dọ̀ jẹ́ lábẹ́ bí ọ̀sẹ̀ ìkarahun lórí ìpínlẹ̀ ojú yá lọ́rọ́ lọ́sùn yóò lè pọ̀ jù lójúgun. Ah, ah. wọ́n mọ bí ṣe ti ṣẹlẹ̀. níwọ̀n ìgbà tó ní o ti mọ ibi tí ìgbẹ́ ẹ̀rọ wà. mọ́mọ́ a pàrọ̀ kò ránṣẹ́ sí wọn. orun ọ̀la tó kàtà yìí bí a bá wá pàrọ̀ kò ránṣẹ́ sí wọn bí wọ́n bá kọ̀ tí wọ́n dá ìgbẹ́ ẹ̀rọ padà wọ́n jẹ́ kó fẹ́rẹ́fẹ́ra wọ́n sì mọ̀ pé yín mú jábẹ́ lọ bẹ́ẹ̀ ni ó kù báyìí ni mò ń turo àbẹ́mi lóró bá lé ṣe. bàbá o ṣe mo dúpẹ́ o o ṣeun ọgbọ́dọ̀ padà ó di dandan bí kí ló gbé wọn. èmi ò mọ̀ o àmọ́ gbogbo ìgbà tí n bá ti ń rí báyìí orí ìrònú ṣáá ni àfi bí ẹni tó fi ìrònú ṣépè fún wò ó kò sì dá lójú pé ọmọ inú ìlú wa nílùú gbogbo ìlú. èmi náà ń wo bẹ́ẹ̀ pé ààrẹ náà ni ó jẹ́ nínú ìlú ah, wò ó tí n bá ka ìgbòho ìgbà tí mo ti máa ń ba lórí ìjókòó ah, n ò lè kà á ti tó bí èmi jìṣẹ́ mẹ́ta kan olówó kó ránṣẹ́ wá sọ́dọ̀ mi ẹrù ọ̀hún wá pọ̀ ló ṣe mí ń kàyéfì mo wá ní wọ́n á béèrè lọ́wọ́ yín pẹ̀tọ̀ àwọn olóyè mélòó ni ká jọ pín eléyìí o kó lọ rè ọmọdàgbà yàtọ̀ rẹ́nìkan jẹ́ kílé ọ̀fẹ́. ìyálòde èmi ṣé ọkàn ọ̀rí yóò kọ́ tó. ibẹ̀ǹbẹ̀ ibẹ̀ǹbẹ̀ wọ́n sì kó àwọn garawa epo náà sí. ibẹ̀ǹbẹ̀ iṣu náà wà ń bẹ́ẹ̀. wo ìyálòde hmm? kèétí ìpọ̀ tó àṣẹ ìbẹ̀rẹ̀ ní ẹ wò mí wò àwọn ẹrù ìpele náà sì lọ́wọ́ ságbà láti ti wọ́n. àmà dúpẹ́ fún òòsà òkè títí ẹnìkan ni bí mo ṣe kó ránṣẹ́ sí ọ ni mo kó ránṣẹ́ sáwọn olóyè tó kù ìyálòdè wò ó àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní wọ́n ní ẹnu ẹja kéré ẹnu ẹja tóbi ẹnu ẹja ò ní wó mi tiẹ̀ tì lódò àtúní wárètì nínú ìlú ìmọ̀ àní wárètì mọ́ wáyé tó jẹ́ kíkan ni sẹ́pẹ̀ mi mọ orí ipò tí mo jẹ baálẹ̀ ní bó tiẹ̀ jẹ́ pápẹ̀rẹ̀ bàbá mi ni ṣé bí ọmọ yìí tó pé ipò tí wọn náà wà nígbà tó jẹ lálóde ẹ ìyá wàá dùn àwa ní bọ́ọ̀ láti àṣẹ láti àwa tá a jọ jẹ kíkan àwa náà lájọjẹ lájọjọpọ̀ èmi sì mọ̀ lágbára àwọn tó tẹlẹ̀ yìí dọ́ nípa àṣẹ ìbẹ̀rẹ̀ mi ọkọ ìlú ẹwù ẹ kúkú pẹ fún wa ọjọ́ yín ọ̀dàlẹ̀ wọn ò ní fẹ́ lòmíì ṣe yín ṣé rí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yóò rọ̀ tó wú mi lórí ni àwọ̀tẹ̀ ti mọ̀ yín lọ́jọ́ tó ti pẹ́pẹ́ ìṣòwò ọ̀ra torí kò wọ́pọ̀ ní ẹni ó lè ronú bẹ́ẹ̀ ṣe ronú yìí lóòótọ́ ńgbà tí gbogbo ẹ̀ ò dùn tí nǹkan ò dáa gbogbo àná lájọ ń kópa àmọ́ ń gbọ́ ọdún tán ìlú bá ń bámú láyé wọn mọ̀ lù wọn làwọn ọmọ pé bí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan ẹ̀ ní jẹ̀kọ̀rọ̀ láyé yín ẹ wò gbogbo tí tẹ bá ń fẹ́ lò sàn kí wọ́n máa ṣe fún yín torí mi tiẹ̀ ti rápẹrẹ pẹ̀lú ìtì ń dùn gbọ̀ngbọ̀n kan sí i gbogbo àwọn èèyàn ní dunnú. kí ni àwọn arìngbọ́rọ̀ dàgbà ní kábílẹ̀ rẹ̀ tí ń bá lọ ni wọ́n mọ bẹ́ẹ̀ yín kẹ. eléyìí tó wá wọnú ìlú wa bá wa tó fẹsẹ̀ ara rẹ̀ rè wá bá wa ní ìlú nǹkan gbọ́dọ̀ náà. ọkọ nìkan mọ sáà ní gbogbo ẹrù kí n mọ yọ kí n. òkan tó wọnú ìlú ọ̀tún gbọ́dọ̀ jáde. ọkọ mi. lè gbé báwọn yà. sálàkà. àkọ̀mùkọ̀mù. láró ń dé fúnra rẹ̀. alákọ̀ ni. yóò dáa fún ọ láyé. bínú bá ṣe rí lòdì yàn ẹ̀dá sì ń wá lọ. ọ̀nà là ń kó. ṣe rí i tẹ́wé ìrọ̀lẹ́. ṣé n tẹ́ ń wí fún mi ni pé èmi lè ń wá lọ lé. bẹ́ẹ̀ni àbí ìwọ là ń wá lọ rẹ èmi. bẹ́ẹ̀ni ṣé o wá sí o. ṣé o kó ba máa ṣe ni wọ́n sọ pé nǹkan tó bá yani lẹ́nu là ń pè ní kàyéfì wọ́n ní ìgbà kan wọ́n ní ó wà ní àárín ìlú wa yìí mo á ní kí n wá sọ́dọ̀ ẹ ní pé kí n wá bí ẹ pé ṣé lóòótọ́ ni o kódà ó tóbi pẹ̀lú ìgbà tẹ́mi fojú ara mi gan ni rẹ̀ báyìí èmi àtàlàmú lájọ́ ló ń gbàgede nígbà nígbà tí ti sọ̀kalẹ̀ báyìí ńlá ti sáré lọ sílé awo àtẹ̀fíní láti lọ sọ olùkọ́ àtẹ̀fíní sì ti dé bá. ìgbẹ́ ó sọ̀kalẹ̀ lójú rẹ̀. Ah! wo bó bá wà ń bẹ̀ ni ìròyìn táwọn oníbà bó bá yẹ kó wà ń bẹ̀ nínú kéré nù ẹ wò tábà torí epo jésù àtòrí iṣu jẹko tí o bá ṣe torí adé ta kí tá a rí ni àní kí n ta. orí àdé ẹyin ni mo kí òun kò káwọn. ṣé ẹ rí àlejò tó bá kí ni pẹ́ kú lé òun kò padà náà káàbọ̀ ṣẹ́gbọ́n ó padà náà káàbọ̀ èmi kò rí ẹ kò kí wá kò kí. ẹ ó dábàá ẹ torí pẹ̀tẹ̀ ti bọ̀ fún adé ẹ ń bo ni ilé ọba yín. ṣé ẹ gbọ́ pé àwọn máa ń jọba nílẹ̀ tiwa yìí ni. ǹ tẹ́ wá kí n jọba ẹ ṣáà máa ládàá rí. ayẹwo lóòótọ́ kò yọlẹ̀ ó gbọ́n ju aláìlọ orí adé tó gbé dání orí mú rò mọ́ ẹ lára ayé orí adé ìforíbalẹ̀ fún yàn kó dájú sí ṣẹ̀ṣẹ̀ o lóòótọ́ akọni kábíyèsí ní abúlé wa yìí baálẹ̀ lání ọkọ̀ ìlú bá ń tata wà ní abúlé wa yìí àwọn akọni kábíyèsí o. èsì ló máa fi ṣe nǹkan ìtura lẹ. ẹ ká lọ máa bọ̀ ẹ máa gbádé bọ̀ ẹ máa gbádé tẹ̀lé mi lẹ́yìn. tèmi tẹ̀yìn báyìí ni labalábá fi ń wọlé dùn mọ́ rẹ̀. ẹ ó yẹ yín ó yí ọ àwọ̀ ó yí ọ ìyálòde kò ṣàyé wọn náà èyí tí mo tún rí nìyẹn eléyìí táwọn aráàlú ajérọ̀mí tí wọ́n fi ṣe ọwọ́ sí mi tó ṣojú yín tí ò ní sẹ̀yìn òun ni. tí òye mi ń bẹ gan-an. eléyìí ló tojú sú mi ní òye mi nù. dákun kí ni kí làwọn aráàlú ajérọ̀mí tiẹ̀ mọ́ fira wọn pè gan wọ́n sì mọ ẹlẹ́rí ogun mọ̀yàn gbogbo ìgbà ṣáwọn jọlọ́dúnmọ̀rè ni ẹ wò ẹ wò ẹ bàbá sunkún àmọ́ ṣe rí báyìí tí wọ́n ń béèrè fún ìwọ́n tanra wọn ni o àwọn kankan tá a gbé kalẹ̀ bí ó bá dogun kó dogun bí ó bá kó gbogbo nǹkan kọ́ nìjà bá jẹ ẹ ti àjàǹjà lẹ́ẹ̀kan yìí wọn ara rẹ̀ kí Ah, ah, ah, ní bẹ́ẹ̀ náà la sì ní jagun láàní ní òsì ìkan tá a lè ṣe sí. ọkọ ìlú ẹ rí ohun tó dé mi lójú ni pé gbogbo ìṣiṣẹ́ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kì í kú ṣe gbá àdáṣe. àṣẹ o mo mọ̀ pé irúnmọlẹ̀ ni ó ti wà lẹ́yìn ní ọ̀tọ̀ wa sọ́nà tá a bá ṣe àmọ́ bàbá báwọn náà bá ti ṣe tá a máa ti bi irúnmọlẹ̀ léèrè ẹja àánú ọmọ bára wa sọ̀rọ̀ bàbá tí ń dijú kan bá ẹja ọmọ ìyá kan lẹ̀ ni kápá bá jogun náà fẹ́ kó wa káàánú ọba wọn jà torí irú ìjọ ogun báyìí náà la lóògùn nítorí ọ̀tọ̀gùn àtọ̀gùn nílá ni láàgùn lójú ogun gbogbo ń tọ́gbàgbà ni ẹja fún lọ́lọ́tẹ̀ ọkọ̀ wa sọ́nà káwa náà ló sì ṣàṣùkú mọ gbé dání mọ gbé lọ. ọkọ mi ẹgbà sọwọ. ṣé kí n gbà náà àbí. ẹgbà èmi ò pé kọ́ mọ gbé lọ ni. mọ́ bí iná ní ìṣeré méjì. ẹyẹ àtúgbẹ́ àtúndì ṣẹbọ. ìlú àkèrèjì kan bá dàgbò. ọ̀rọ̀ ní ìṣẹ̀lẹ̀ ẹ̀ka lọ́ndì èṣù lọ́ba. kì í ṣe owó ojú ọ̀run gbagbadìdì gbagbadìdì ádámù ọ̀rúnmìlà níjọ́ tó ń lọ jagun lémi wọn ní kò lè dé ó ní irọ́ ní tó bá ti bí ìṣètò òun ó ní mo dé mo dé ntẹ̀wé adé mo bọ̀ ń tàbọ̀ yìí bí ọwọ́ bá lọ sẹ́nu báyìí yóò padà bọ̀ ni báwa gbé yé. ẹ wọ abala ni. ọlọ́run mi là òkùnrin ẹlẹ́ni ilé ẹlẹ́ni ń onílé ẹlẹ́ni bẹ ní wọlé wọn ìwà àgbọ̀lé rí ẹlẹ́ni ilé ẹlẹ́ni ń onílé ẹlẹ́ni bẹ ní wọlé wọn. àtàkùnkà kìkì àkọ́lá bá ṣe ní ṣe tèmi ní ẹbí tí. ìdá rẹ̀ yẹ. ní santo dajẹ olúwa o. ìwọ láwọ èmi lọ gbẹ̀rù. aláwọ̀ ga kọjá bí mo ṣe sọ yìí. wà á ní banilẹ́rù. wọn mo fi gbé fàjọyọ̀ ọ̀run mi là èyí ti jẹ́ ń bo orú èyí ti ń bọ̀ àmọ́ olùtọ́ jáde ó ní lóòótọ́ lóòótọ́ ògùn wọnú bẹ́ẹ̀ kódà wọn ò gbé gbà wọn. wọn ò gbé gbà rọ ogún wọnú ìlú wa wọ́n sì gbé igbá ẹ̀rọ lọ. ìfàlà ò gbọ́dọ̀ gbé ọlá àgbọ́dọ̀ bá wọn jà ká jẹ́ kí wọ́n mọ̀ gbé lọ. a sì juwọ́ sí ẹ báyìí pé ó dàbọ̀ ẹ mọ̀ gbé lọ àbí ah. ewu ó lè díẹ̀ o ẹ wo ẹ dákun ẹyin àwọ n ò pe fálékè o n ò pèsè lónìí o àmọ́ ẹjẹ wa náà jọ fojú mi wò níjó ti jó. ní tó jẹ́ pé igbá yìí nígbà tó wọnú ìlú yìí gbogbo wa la mọ̀ wípé ìlú wa dẹrùn à jẹ à mọ̀ à náà rí lò ní kókó wá gbé apá kókó ní ìlú wa tá a sì mọ tójú wá rí kó tó di pé wà ní ìlú yìí ṣé kìí ṣe pé ebi ni a tún falẹ̀sẹ̀ o ẹ wò yóò lágbára díẹ̀ o torí ifá tó ní amájà tó ní amọ̀ àwòrán yìí yìí èmi ò mójútu rẹ̀ o pàjẹ bàlẹ́rù kò sí kú tí ó pàgbà tí èyẹ ká bá pọ̀ lórí rẹ̀ ń bẹ́ẹ̀ ṣe bá wà náà jagunjagun ni wá kọ́ lọ kógun bọ̀ wọ́n bá wà náà lé. ìyálòde ìyálòde mọ́ sọ̀rọ̀ báwọn mọ́ sọ̀rọ̀ báwọn kọ́kọ́ lù nígbà tó Ari. Nbí fàyè náà lọ sọ fún wa wípé ohun ẹ̀rọ ń wọnú ìlú ìwà. Bẹ́ẹ̀ni. Àbí? Bí fábá wa wí báyìí pé ká má jiyàn, ká má já o, ká má ṣe o, ṣé ó yà á jà yàn? Ṣé ó yà á jà yàn? ebi ọ̀gàjà fọwọ́ mẹ́kẹ́ o. ìyálòde ó ti rò ó jìnnà jù ó ti rò ó kọjá bó ti yẹ ah, ah, ah, ifá lọ sọ ọ. Hmm, hmm. dọ́là o ṣé mi fún àwọn kèmí sọ fún rírà nígbà tí mi fún mi fún sọ fún yín pé kẹfí mi jẹ oyè olórí ọ̀dọ́là káyìn fún ẹ̀fọn yín kẹmí pé bí kótó kẹmí pé bèrè kòtò kẹrì kèrè ṣé o kèrè ṣé o kèrè ṣé o sọtọ ìgbà ẹ̀rọ ní jẹ́ pé ìgbàlè máa wọ̀ lúwà tìrìtì kẹmí fún ẹ̀fọn yín kìsù ó rí lèmi sùn tìrìtì kìmí rí ìgbà ẹ̀rọ kìmí bọ̀ ó lálàá ẹ̀ fún ẹ̀fọn ó lálàá tìrìtì kìmí rí ìgbà ẹ̀rọ kìṣẹ́ bọ̀ mi sọ fún mi pé ẹ kẹ́kẹ́ má jẹ́ lé o mo fún ẹ fún ẹ ní má jẹ́ oyè rẹ̀ torí pé wọ́n fún mi jẹ́ oyè olóòdọ́ ìjẹ́ kí ìgbà ẹ̀kí kò lè ìwúrí máa jẹ́ kí ìgbà ẹ̀rọ kí mi padà wọ̀ lúlà ṣẹ́ńgbọ́n kò pè wà lórí fáfáfá mi bá jẹ́ oyè olóòdọ́ àyẹ̀fọ́ ẹjọ́ oyè olóòdọ́ lílù ìlú ìgbà ẹ̀rọ ní sọ́bẹ̀ ṣẹ́gun náà o ajagun a máa ṣẹ́gun náà ajagun a máa ṣẹ́gun náà o ajagun a máa ṣẹ́gun náà ìgbà ìrora gbogbo tá a bá lò ajagun a ṣẹ́gun náà ajagun a ṣẹ́gun náà o ajagun a ṣẹ́gun náà ajagun a ṣẹ́gun náà o ajagun a ṣẹ́gun náà òrò yá o kótó ta àbárò adágún àmàṣẹ́kùnà. ẹ̀yin aráàlú ajẹ́rọ̀mí. kábíyèsí. mo kí yín kú oríire ojú ò ní tì yín àgàrà ò ní dá yín. balógun o wí bẹ́ẹ̀ o ṣe bẹ́ẹ̀. wọ́n lọ mọ ọkọ̀ wọn ọ̀gá wọn ah, jẹ́. ẹ̀yin aláṣepọ̀ ẹ̀ mà ṣe o. ẹ̀yin ò nílẹ̀ gbogbo ẹ̀yin gbárùmọ̀lẹ̀ mo dúpẹ́ ẹ ṣé o tẹ́ ẹ tún jẹ́ kí gbẹ́ ẹ̀rọ kó wọ̀lú ìwá mo dúpẹ́ nígbà tí o ti bàjẹ́ lórí àwọn bàbá mi ó di dandan kò gbọ́dọ̀ bàjẹ́ lórí mi àbí bó ni. ẹ adájọ́ mọ̀ sí àsọ̀rọ̀ mọ́yẹ̀ bó bá sọnù á wà eléyìí ìṣàkọjá ogun mi kò sì dúpẹ́ lọ́wọ́ olódùmarè pé mo jẹ̀yọ̀ ojú ayé rèé yóò tún fìdí sọlẹ̀ láàfin ọrọ̀ ajé dé owó dé. a sì ń dún tá à ń yọ̀ pé igbá ẹ̀rọ ti wọ̀lú wá ó tutù pòórà. dájúdájú ó lọ́wọ́ kẹ bẹ́sìn bá sì dára tẹ̀sí ẹ̀yìn ẹ̀sùn. àfi kẹ́ ẹ̀yà wá rí rẹ. tèmi kò bàjẹ́ láyé ààrẹ sàn ayé àwọn bàbá bàbá yẹn kò bàjẹ́ kò ní bàjẹ́ lórí yín. wọ́n ti balógun ti di kẹ̀sí báyìí mu ẹ ṣe bẹ́ẹ̀ lọ. èmi ti ní báyìí bẹ́ẹ̀ tó tà yọ. mo rí pé ọ̀ǹda sọ̀rọ̀ lọ́dún ṣé o sì rí. mo bóyì rẹ wú kí mo bó ṣe mí. yóò rẹ̀ àṣàkẹ́ o àṣàkẹ́ njó ti gbọ́ irọ́ lẹ́kẹ́. pé wọ́n ti gbé igbá ẹ̀rọ padà wá sínú ìlú wa yìí. a ah, elédùn ò mọ̀ sí o. kẹ́ni ìgbà tó jẹ́ pé bọ́ọ̀sì gbé kalẹ̀ báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ló kóra padà. èyí ni wàá ṣẹlẹ̀ nínú ìlú wa wo mo fẹ́ súré dọ́dọ̀ rẹ̀ mi gòkè kí n lọ bùn ún lọ́gbọ̀n. iṣẹ́ rẹ̀ ni ó ṣe kò kárí ẹ̀. kábíyèsí olúwa mi ṣe ẹ rí ọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ńlẹ̀ yìí ṣe ẹ rí àwọn aráàlú jogbo wọ́n ń fi orí ọkà lu wa báyìí wọ́n fi ń hàn mú mo fẹ́ kẹ́ ẹ pàṣẹ báyìí kẹ́ ẹ ṣígun kọ́ jẹ̀lú wọn. bẹ́ẹ̀ ló wí ayé rẹ̀ ó sì dáa pẹ̀lú kábíyèsí ṣe ẹ rí àwọn aráàlú jogbo wọ́n ń fi orí hàn mú lóòótọ́ kódà káńsì mọ́ pàrọ̀ kábíyèsí ẹ wò ó níbi tí ọ̀rọ̀ náà kà ńlá níbi tó kà ńlá sẹ́ni gbogbo eku ilé wọn ẹ̀jẹ̀ kan jẹrun gbogbo ọmọ kọ́mọ tó bá bá lò wọ́n ẹ̀jẹ̀ kan pa gbogbo wọn run. kábíyèsí o ẹ̀wẹ̀ má tẹ̀lé ọ̀rọ̀ àwọn eléyìí o ṣé gbogbo nǹkan lógun ni ẹ tẹ́ bá wọn ọ̀tún yìí bàbá ogun láyé ẹ̀yin ọmọ ọjọ́ ogun lọ láyé yín kábíyèsí ẹ̀jẹ̀ àbífà léèrè òkú òun òrùn káwọn àrùn o. àwọn tó sọ gan ọ̀rọ̀ ni ẹ̀yin olóyè ẹ̀yin náà rí ìtẹ̀ ìsọ ẹ̀rí sọ àmọ́ ẹ jẹ́ ká tẹ̀lé àmọ̀ràn tí ìyálóde mú wá pé ká bífá léèrè náà ká má ì tí ì fi wàdùwàdù rédà lórí ikọ́. ọ̀ka ẹ̀ ṣeun ìfànà láàbì tí bàbá ní àṣẹ láti ṣe bẹ́ẹ̀. ìgbà wọlé ìlú a sì ń yọ ẹ̀yọ àdúgbò lọ́wọ́ àwọn onílẹ̀ ṣàdédé ní bá ìdúkò rà kí ló tún wá dé èmi ló tún ṣẹlẹ̀ ìdí ìrètà tó fi ránṣẹ́ sí ọ báwa bí falẹ́rì kí láàtú ifá olókun asọ̀rọ̀ dayọ̀ ẹlẹ́rìí pinna torí ẹni tí ò fi wọn sí ẹni abẹ́gun ilé àti bọ́ ẹni ká bọ òsọ ọjà àti bọ́ àtúbọ̀lú bọ̀bọ̀ tìrì bọ̀ tí ṣe bàbá ẹnu kí ló wá dé wájú ọpọ́n ọgbọ́n o ẹ̀yin ọpọ́n ọgbà olùmúlọ̀tún olùkànnà ló sì àárín ifá ìta òdi ọ̀run ẹ má fi bi péré ẹ má fi re pé ẹ má fòlòlò fọhùn bẹ́ẹ̀ yí àdàbà bá ròkè bàbá fẹ́mọ lójú ayé náà yìí tá a fẹ́ lójú níwó báyìí báyìí bájọ́ bá làwọn ajá àgbo koko àgbò ni ó làwọn àgbo ọkàn rọ̀rọ̀ báwọn kékeré yóò bá la orúkọ bàbá ẹni ní kọ́ mú bọnu tí bá ṣe tẹ́tí mú kí bàbá mi ètò tà ní láti wẹ̀ ìfọwọ́ lọ́pàá sọ̀rọ̀ ẹ̀ kí ló dé làámi. Ah, ah. ẹ dẹ́kun kí ló ẹ pàgbà lóhùn tẹ́fẹ́ lọ́ọ́ dìbò rẹ̀ síbò yìí ẹ dákun ta ló ṣe yín lóore nínú ìlú yìí tẹ̀ fi bí sùn. lóore èmi ò fún ibi iṣẹ́ nìkankan nínú ìlú yìí èmi ò wá mọ ẹ̀yin olóyè ta lẹ́ fi bí sùn tó ṣoore fún yín. ti rí inú ẹ̀yìn olóyè àwọn ènìyàn ni wọ́n gbìyànjú àti kojú àwọn ọ̀daràn tí wọ́n ṣùgbọ́n ọ̀nà láti gbígbá ẹ̀rọ bóde àmọ́ ẹ̀ka òbúrú mọ̀ wọ́n pa ìyá wọ́n sì pa bàbá ó dá ọmọ kan ṣu tó ṣẹ́kù ní ọmọ tí wọ́n bí rẹ̀. ẹ dákun ìgbẹ́ ẹ̀rọ gọgọgọ wa ń kọ́. bàbá ìgbẹ́ ẹ̀rọ mẹ́ńbẹ́ o kódà ọwọ́ wọn gan ni nígbà tí wọ́n rí bá àwọn ará wọ́n ti ṣe fún wọn àmọ́ wọn rí gbẹ̀rọ̀ gbé o bàbá gbẹ̀rọ̀ bẹ́ẹ̀. lábìrin lábìrin ṣe ìgbẹ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bàbá ó bẹ́ẹ̀ kódà ọkọ mi kò lè tó kù rẹ̀ ó bá ọmọ wọn ló ti bọ́ gùn lọ. ọkọ mi ti bá ẹ̀yin ẹyọ ọmọ mi ẹ ní ṣubú dànù ayé tí yín náà sì ní bàjẹ́ ẹ wò mí dáadáa sẹ́yìn ẹ̀yẹ mọ́ wá relé. ẹ dákun ẹ bàbá wa pé kábíyèsí bóde kí wọ́n lè fojú gan ní àfidí nǹkan tó ṣẹlẹ̀ yìí. kábíyèsí ò lè bóde báyìí kábíyèsí ò gbọdọ̀ fojú gan ní wọn. ìṣùgbọ́n ẹ ti rí èmi ọ̀tún lórí ìdúró ẹ wo gbogbo rẹ ti níyànjú. ṣé o mọ̀ pé kábíyèsí mo fojú kòkò ẹ máa relé. ẹ ẹ mú ọmọ òkú ẹ̀yin kẹ́ bá bá wa pàrọ̀ wà fáwa náà ń bọ̀ wá yọjú sí i ṣe gbọ́ ẹ máa relé ẹ ṣe o ẹ ṣe o. ẹ̀yin ọ̀pọ̀ ìra yín tó kù. ẹ máa relé ṣe gbọ́. ẹ̀yin olóyè lótìtọ́ àti lódodo gbogbo wa náà la mọ ipa ribiribi tí bàbá aládì tó kó ní ìlú pé kí ìlú lè túbọ̀ kó lè túṣẹ́ tó sì wá jẹ́ pé lórí gbogbo wàhálà ìlú náà ni bàbá rẹ̀ náà lọ jáde láyé lé ẹ mọ á wò pé ó yẹ ká fẹ̀mí ìmoore hàn nínú ládìhùn láti kọ́ni fún àbí kí n gbẹ́sí fún kó máa gùn kó máa jayé ọba kiri àbẹ́mi ò lẹ́yìn òkú dáná. kábíyèsí hmm? ìhun náà dáa. tẹ̀sìn ni àbí tilé. méjèèjì ló dáa. kìsì méjèèjì fún. bẹ́ẹ̀ ni kábíyèsí. bẹ́ẹ̀ ni kábíyèsí <laughs> aláṣẹ ìpele. kábíyèsí tún ní ká wò báyìí kábíyèsí. mo ní ká bá ní ká kọ́lé fọ́mọ tàbí ká ra ẹṣin fún un kó mọ ọgùn ó wò pé ọmọ òun tó máa ronú díẹ̀díẹ̀ kan tó jẹ́ pínpà tó bá rántí àwọn bàbá tó bí yóò máa ronú. wọ́n ní bóyá kẹ́ ẹ mú sọ́dọ̀ báyìí kábíyèsí ọmọ òun máa ṣe ìṣe ọmọ ọba olóyè ọ̀tún orí ẹ̀rọ kọ̀kì kábíyèsí kì í ṣe ẹnìkan ni ẹ jẹ́ kó máa jẹun ọba kó tún máa wọṣọ ọba ẹ jẹ́ kó tún máa rìn lọ bá pẹ̀lú. ìdágbọ́ kábíyèsí. òun máa ṣiṣẹ́ ọmọba. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ yóò máa rìn ọmọba. bẹ́ẹ̀ ni. èyí ò dá lóòótọ́ èyí ò já sí pé kò ní máa ronú àwọn òbí rẹ̀ tí wọ́n ti papòdà. bẹ́ẹ̀ ni kábíyèsí. ọ̀tún ìlú làákàyọ̀ ó dàbí èyí ò lọ́dọ̀ ẹ̀gbẹ́ mi. ẹ̀gbọ́n yín rẹ̀ lẹ́sẹ̀ ojú. èwo ni àtẹ̀wá sí lótìtọ́ àti lódodo babaládi ó sì wá lóore gbogbo àná la mọ̀ àwa náà sì wò sùsùn ní bàbá rẹ̀ papòdà amúládi mọ̀mùsọ́dọ̀ mi ní àfin ní ó ń gbègbè ayé rẹ̀ ó ń jẹun ọmọba ó ń wọṣọ ọmọba èmi làwọn àti fún oore láti fún ládùn. kábíyèsí aláṣẹ kejì òrìṣà ẹlẹ́sẹ̀ lórí ó ń gbé láàfin lọ́dọ̀ yín àyè ẹ dákun ọmọ náà ń kọ́ àwọn. ẹ̀ṣẹ̀ kékeré kan báyìí lọ́mọ náà sì ṣe. àfi ní pé láì fi hàn tí mara kó sọ́gbà tẹ́wọ̀. kábíyèsí olúwa mi àwọn aráàlú tí ń retí ìdájọ́ tẹ́ ṣe fáwọn ọ̀daràn wọ̀nyí o. owó sì máa wọ̀ mìíràn mọ́ jẹ́ ni wọ́n sì bó ti tó àti bó ti tó ìwọ́jọ́ kó wọn dé. kábíyèsí o. àwọn tí mo gbé kẹrọ ìkó wa wọ́n ti sùn ó dàgbà dé ní túbú. ọmọ bá ti ní ká ṣe wọn sílẹ̀ kó wọn bá ti wọn lọ ni. ọmọ mi bẹ́ẹ̀ ni kábíyèsí. nítorí adé. ara torí adé kọ́ bàbá o. èwo náà mọ bá. láti lórí ẹtú wọn lẹ. bẹ́ẹ̀ ni kábíyèsí. ńgbà mọ pàṣẹ láti wá ń ru àbí bẹ́ẹ̀ kọ́ àyè bẹ́ẹ̀ kúrò ọ̀dọ́ rẹ̀ ọ̀fẹ́ nípa láyà bíyà. ẹ wá wò ó àṣẹ lọ bá pa ọba rẹ̀ bẹ́ẹ̀ bá láti wákàtí lọ n ò fẹ́ fojú kan ládìí mọ́nú ìlú ọrú rẹ̀ mú mi ẹ gbọ́ bẹ́ẹ̀ gbọ́. kẹsì kú olú mi kẹsì sẹ́yìn òde. ó yẹ bẹ́ẹ̀ ó yẹ yẹ yẹ yẹ yẹ yẹ àbí irú kí leléyìí ẹ ìwọ̀sí ẹ̀gbin nígbà mo ní wọ́n kọ́ àwọn èèyàn dànù ni wọ́n kọ́ lẹ̀ wọ́n sọ ọmọ kíkà kọ́kà kan parí. ibi tó ń lọ yìí ọ ọ ọ kárí mi.

ẹlẹ́dàá ayá rẹ yóò sin ọlọ́run. eighteen thirty. láti ojú ẹ bá wọn láti tẹwọ ẹ wọn yóò tẹwọ rẹ yá. kí ni mo bù dání. yẹpẹ ilẹ̀ pẹ̀lú ajérọ̀mí òun ni mo bù sí ọlọ́run. wá wo gbogbo onú ìlú ajérọ̀mí kò wò dáadáa láti òní yìí lọ eégún ìwọ láti kò gbọdọ̀ ṣẹyọ nínú ìlú ajérọ̀mí wa ìmọ́ ó gbọ́ àbọ̀ ò gbọ́. ó hmm, bá ló gbọ́ tẹ́lẹ̀ kó ló gbọ́ kó tún já kálọ̀ kẹfí ẹsẹ̀ rẹ láàrin ìlú wa. àjò yìí ó pẹ́ ẹran tá a fà tí yóò já náà ń pè ní ṣẹran. láti ọ̀ya ìgbọ́lẹ́lẹ́. wọ́n ti já rí ọmọ o já rí ọmọ ó rà náà. ètò tójú ètò kábíyèsí aláṣẹ kejì ìjà ah! irọ́ sawu títí irọ́ tẹ. èké sawu èké kùtà òótọ́ ọ̀nà nìkan ló sawu tó yè gidigidi kí ẹ ní ọmọ náà ṣe yìí ifá fi ń yé ni pé ẹ̀sìn àìmọ̀dí ni gbogbo ń tẹ́ ló ṣe yí ọmọ yìí ọmọ kankan pa rẹ̀.

faraya gidi gan kódà wọ́n ti pàṣẹ fún wa pé ká sìn kúrò nílùú eh? ká sìn lọ sẹ́yìn odi ìlú. Ah, ṣe olórí ibú ọmọ ó gbàṣẹ mi ṣetán láàfin díẹ̀ ló kù obì tí inú wà ẹgbà. ìyàwó àwa ni adúrú bàtà bàtà yìí. yẹn kàn pàṣẹ fáwa káwa ti kó nílùú kílẹ̀kùn wá ṣe tó lóun ò farọ́ jò. ẹwẹ ẹwẹ ẹwẹ èyí tí ì ṣe kankan fún mi o mo ṣẹ̀ṣẹ̀ mú ẹyẹ bọ̀ lápò ni àmọ́ ẹ wá ṣe báyìí torí wíwo lẹ́nu àwọn. torí adé torí adé àtàyìn ẹ̀ṣọ́ lójú òkòwòkò yìí. bàbá ẹ wò kí la ṣe kí la ṣe sí báyìí. ìlú mòye wọ́n ní ojú tí ń pàwọ àpọ́n púpọ̀. bó sì bá ń tọmọ o kì í ṣàtàpà àtàlà ni bó bá pẹ́ títí àwa afọ̀rọ̀sẹ̀ rìn kàkà káwo sunkú àwa sun ẹ̀rẹ̀. tẹ́ ẹ bá sì fẹ́ rẹ̀ nínú ìlú yìí tẹ́ ẹ fẹ́ kí nínú àdùn kálẹ̀ àfi kẹ́ ẹ rí ládì torí bí tí ládì wà onígbà ẹ̀rọ wà hmm? bẹ́ẹ̀ ni bí ládì bá wọ̀ lù ìgbẹ́ ẹ̀rọ wọ̀ lù ìlú yìí lù yìí ó sì tù bá ló tù sí bí ládì ò bá wọ̀ lù yìí má ṣe pé ọmọ yín ní ọmọ kúlọ̀kọ̀. ifá ah, ifá. ẹ wá jì rẹ bẹ́ẹ̀ kábíyèsí ní kẹ́ ẹ wá bẹ̀ wá. ẹ ara nǹkan tí wọ́n máa ń sọ náà nù ìyálóde wọ́n ní ògidì olúbàyí làjà ìdùn mọ́ nígbà tẹ́yìn aráàlú ajérò mi tẹ́ ti wá sògidì olúdi òbomi òṣòro wẹ́dà ẹ kógun wá jà wá ẹ̀yìn kógun wá jà wá bàbá yọwọ́ tó ṣe òkè. Okay ẹ tí ò jẹ́ kẹ́jẹ́ kẹ́jẹ́ ó di púpọ̀ láàrin ìlú. ẹ wo làbá máa wá wí ṣé báyìí náà lẹ́sẹ̀ wa máa sọ pé ẹ wá bẹ̀ wá ọ̀bẹ gọ́mọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ nù sọ́bẹ̀ ò ti ṣe ọ̀bẹ ọ̀bẹ tẹ́ ẹ fi gọ́mọ lọ́wọ́ kò ti ṣe nǹkan tó fẹ́ ṣe. ẹ ẹ ó dà mo gbẹ́bẹ̀ ṣé pẹ̀lẹ́ oníkẹ́gbẹ́ òjìnà èmi ti gbẹ́bẹ̀ yìí ẹgbẹ́ mi ò ní nǹkan tí mo fẹ́ sọ sí i. ẹ jìbìrì. ẹ mọ̀ bí baálé ọkọ rẹ̀ kí la ti ẹ̀fẹ́ náà wí òòṣà òkè ti gbé àwa níjà bíyẹn bá ti lólùgbèjà kò tún gbọdọ̀ rojọ́ mọ́ torí níjọ́ kìíní àná tí wọ́n múra kankan kan tó bá gbé báwọn ṣe gbọ́wọ́ ọjà wá láwa náà gbọ́wọ́ ọjà wá ṣé n táwọn wí là á wí ṣérú ẹ̀bẹ̀ tí wọ́n wá ń bẹ̀ ń rú ọjọ́ òní ṣáàyè rè ọyọ àmọ́ àwa ti dúpẹ́ lọ́wọ́ òòṣà òkè ó ti gbèjà wa jà àwọn òbínú o àwọn ọjà ti fọwọ́ wọ́nú ẹ̀kọ́ tí ò léwé làgbàlagbà àgbà wa ti gbà bẹ́ẹ̀ àmọ́ tí wọ́n wá ń bi aléèrè nìkan ni òye mi o tọ́lọ́mọ tí wọ́n ní wọ́n ká fáwọn ní èmi ò tiẹ̀ mọ́ ọmọ ọ̀hún àwo torí bó bá sì yé wọ o. ǹlẹ́ o ládi wá wá wá ọ̀kárẹ̀ mọ̀bọ̀ wá wá wá wá ní. mọ̀bọ̀ mọ̀bọ̀. sọ́mọ tí mo wọn. bó ló ṣe mọ̀ wọ́n sí. àwọn olóyè ìlú ọ̀dọ̀ wa rèé. olóyè ọmọ tẹ́ ẹ̀ ń sọ tẹ́ ẹ̀ sì ń sọ nípa rẹ̀ náà ni. àwa kà máa rí tí máa rìn gbẹ́rẹ́gbẹ́rẹ́ kí àárín ìlú gba àsìbá yín gà sí ẹgbẹ́. ẹ̀sìn bẹ́ẹ̀ ẹ̀sìn ẹ̀sìn ti gbé. nígbà òtún àgbẹ̀sì láwa là ń lò wọ́n gbẹ̀ ń jà ẹ dákun kí wàá tún mi. ọmọ. ọkọ yìí ẹ jẹ́ kí wọ́n máa mú ọmọ yìí. kí wọ́n máa mú ọmọ lọ. awo. ẹ awo. ẹ ẹ bá ti ṣe awo. ẹ bàbá pé bírí àtúpẹ́ kó tó lọ táwọn ọmọ mi lọ ṣé bí wọ́n bá mọ ọmọ yìí lọ ṣé kò tún ní déwu dé ní ìlú wa. èmi ò ti gbà tí ọmọ bá lọ ọkọ ìlú ìyálòdì ẹ̀mọ́ fòyà ẹ̀jẹ̀ ọmọ ọmọ mi ẹ̀jẹ̀ ọmọ ọmọ mi bẹ́ẹ̀ ni. mọ́mọ́tò fún ilé òfò àlejò. ẹ̀rọ ọkọ ìlú ọkọ ìlú kò sí ọmọ tó gbé gbá lọ tí dásì tún padà dé èmi ti bí fálẹ́rè ẹmọ hmm. ti bí fálẹ́rè ah, ah. ó yẹ kẹ́ ẹ jẹ́rìí mi kò ṣe wọ́n ti bí fálẹ́rè ìfá ní ibi tí gbá ó wà rí igbá ò lọ ọbẹ̀ kankan. ipe kò ṣe wù hmm. wọ́n bá mú òun lọ kọ́ wọ́n lè mú òun lọ́wọ́ mọ́rọ̀ ajé ìwú ni ẹ jẹ́ kó máa mú lọ. ìrọ̀rùn ó padà dé náà ṣe o. ọlọ́pàá ló mú lọ. ọlọ́pàá ló mú lọ. ọkùnrin àti ọ̀rọ̀ mi.